Álífábẹ́tì Yoruba, Álífábẹ́tì Yoruba. a b d a e f g b h i j k l m n o ọ p r s š t u w y nísìnyí mo ti mọ a b d mi ó yá wá pẹ̀lú mi. Mo ní nísìí mo ti mọ A, mi. Ó yá wá pẹ̀lú mi. A, ago. A, adé. A, abọ́. B, bàtà. B, bàbá. B, búrẹ́dì. D, dòdò. D, dùrù. D, dígí. a e, ejò e ewé e eku e ẹṣin e ẹja e ẹyin fi fìlà fi fèrèsé fi fèrè gí gèlè gí gúgúrú gí garawa gbí gbọ́ngbọn gbí gbàgùdà hí horo hi híhó hi họrun í ife í ìwèé í igi jí jagunjagun jí jàgùdà jí jígí kí kàinkàin kí kọ́kọ́rọ́ kí kẹ̀kẹ́ lí labalábá lí làágùn mí mílìkì, mí màlúù, mí mọ́ínmọ́ín ní Nàìjíríà ní nọ́ọ̀sì, ní náírà, ó omi, ó olùkọ́, ó odó, ọ́ ọsàn, ọ́ ọkọ́, ọ́ ọwọ́, pí pẹ́pẹ́yẹ, pí pángolo pí panápaná rí rárá, rí rogodo, rí ràkúnmí, sí sálúbàtà, sí sùùn, ṣí ṣaworo, ṣí ṣòkòtò, ṣí ṣíbí, tí tata, tí tòlótòló, tí tòmátì, ú ìlù, ú màlúù ù gúgúrú wí wàrà wí wàrà yí yàrá yí yètì yí Yorùbá àbìdí èéfígì e, e, gbìhì ìjì mi ní ó ọ pìrìsì ṣí tí u wí yí nísìn mo ti mọ a mi ó yá wakọ pẹ̀lú mi mo ní nísìn mo ti mọ a mi ó yá wakọ pẹ̀lú mi ẹ ṣé ó dàbọ̀ o.